This is Dawa Nigeria. Dawa Nigeria. Reviving the human bite by bite. Dawa Nigeria. torí rẹ̀ a nífẹ̀ẹ́ sí anabi wa muhammed sallallahu alayhi wa nínú hadith tí bukhari àti muslim gbà wá ó fa inna baraka torí pé ìbùkún ń bẹ nínú jíjẹ sààrì torí pé ìbùkún ń bẹ nínú jíjẹ sààrì àlùbáríkà ń bẹ nínú jíjẹ sààrì ó sì ti tó láti sọ wípé èèyàn jẹ sààrì kí wọn jẹ oúnjẹ tó pọ̀ àbí kí wọn jẹ oúnjẹ díẹ̀ kódà kó ṣe pé èèyàn kọ̀ rọra fa gbẹ omi kan ó ti tó láti sọ wípé èèyàn jẹ sààrì àkókò sààrì ó máa ń bẹ̀rẹ̀. látàárín òru títí tá àlùfájàre ò fi yọ láti àárín òru títí tá àlùfájàre ò fi a sì ti àárín òru àti ti gbogbo àkókò pẹ̀lú bóòrùn ti ṣe ń wọ̀ àti bílẹ̀ ṣe ń máṣe nínú Islam àwọn òní aago kan tó wà a.m. lọ́dọ̀ tiwa a ó gbà ó wọ̀ a ó gbà ó yọ wákàtí mélòó nínú tá a nífẹ̀ẹ́ sí òun náà ni sísáàrì yẹn máa lọ lára kó má jẹ́ kọ́yákọ́yá tó ìran lọ lára yóò fẹ́ jẹ́ ẹ̀bá àgbà tí fẹ́ yọ. àlùfájàrí máa ń yọ márùn aago mẹ́rin ìyẹn jẹ tó bá yẹ aago mẹ́rin ìyẹn jẹ torí pé n ta àgbà lérò pẹ̀lú rẹ̀ òun náà a jẹ́ mókun láti lè sin رضي الله عنه قل تسحرنا مع رسول الله صلى الله عليه وآله وسلم ثم قمنا إلى الصلاة أجلس على لا النبي محمد صلى الله عليه وسلم لن يرى الأباد دي لو صلاة الفجر قلت هو أنبي زيد بن ثابت ليريك كم كان قدر ما بينهما قلوا ديوا وديوا ملوني أقوكو توا لاني إبتجي ساري سيبتي إلى صلاة onu ní ẹ̀kọ́dùrù khamsina náà àyà òdi wọn tí yóò fi ké àádọ́ta àyà ìyẹn ni pé ní ti ń bẹ láàrin ìgbà a jẹ sààrì tán sí lọ ṣe salatul fajr. tó kúrú tó kúrú tó kúrú tó ka àádọ́ta àyà gbogbo ẹlẹ́mọ́gbà ń ṣẹ́jú méjìlá ìṣẹ́jú mẹ́wàá àtẹ̀bá fẹ́ pèpè fún sọ̀lá nínú Ramadan àbí òsì Ramadan àwọn olùmọ̀ nípa ìṣẹ̀lẹ̀ àwọn yẹ òun náà kó jẹ́ pé alákọ̀ọ́kọ́ fi sódòtì àkírì mi nàlẹ́ ní ìdáka nínú mẹ́fà ti gbẹ̀yìn nínú òru kìí tólóso fi sódòtì àkírì mi nàlẹ́ ní ìdáka nínú mẹ́fà ti gbẹ̀yìn nínú òru gbàdá ti pín sójú àkókò ti fi wà nísìnyí gbàdá pín a rí pé sódòtì àkírì mi nàlẹ́ yọ̀dà jẹ́ bí aago mẹ́ta àbọ̀ aago mẹ́ta àbọ̀ òru gbàdá lọ́ọ́ ká máa pèsè fún sọ̀rọ̀ àti aláwọ̀ kọ̀ọ̀kan bá jẹ́ ọmọ torípé ànábì sallallahu alaihi wasallam ń ṣàfihàn pé ìtumọ̀ níta ń fi ń tìtorí rẹ̀ pèpè fún sọ̀láàtì alákọ̀ọ́kọ́ yẹn òun náà ní kẹ́ni tí ò tíì tí ó lè bá jí láti jẹ láti ṣe qiyamul layl àbí láti jẹ as-sahur kẹ́ni tó sì ti jí tẹ́lẹ̀ tó ti ń ṣe sọ̀láàt kó lè bá padà lọ sùn torípé àkókò wà tó tún fi lè sùn kó tó di pé àlùfájàrí yọ àbẹ́ni tó ń ṣe sọ̀láàtì tó sì fẹ́ jẹ sahur kọ́mọ̀ pé ó ti yẹ kóun ti mú sọ̀láàtì wọn wá sí òpin nísìnyí kóun lọ́mọ palẹ̀mọ́ àtàwọ̀ tó eléyàn nìkan tó fàá tí wọ́n fi ń pe sọlá ìgbà lákọ̀ọ́kọ́ tí ò bá wá sí àkókò tó tó níwọ̀nba ẹ̀rọ kẹ́nìsìn àti níbi wákàtí kan àbọ̀ tún lé sígbà tí alifájàre ọyọ ṣègbà yẹn lẹ́pẹ̀pẹ̀ fún sọlá ìgbà lákọ̀ọ́kọ́ wọ́n yẹn tó fẹ́ jí ẹ bá ti jí ńgbà yẹn gbogbo oúnjẹ tó bá fẹ́ tètè ìbìnrin náà yóò ti ṣèjì náà kó tó di pé alifájàre yọ eléyìí jẹ́ bá.